هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل الضلالة فهي في النار نعوذ بالله سبحانه وتعالى من النار ونسأله الجنة وما قرب إليها من قول أو عمل إخوتي الأفاضل السلام عليكم ورحمة الله وبركاته Adúpẹ́ púpọ̀ fún Ọlọ́run, ọba tí ó tún dá wa sí tó ṣe wa kò sáyé, tó wò wá títí di ọjọ́ tòní àdúrà tí àwọn àgbàlagbà máa ń ṣe fún ọmọ kéékèèké gbogbo àwọn èdè yẹn la bùkátà sí kì í ṣàwọn ọmọdé yìí nìkan ọlọ́run á wù ẹ́ ọlọ́run á ẹ sí àwa náà nídìí ká ṣe fúnra wa náà pé ọlọ́run jọ wò wá dá wa sí o ìbẹ́ ọlọ́run bá kó kó wọ́n la pé àgbàpọ̀ òun náà lọ́ba tó wò wá dásìkò tá a wà yìí òun náà lọ́ba tó dá wa sí títí di ojúmọ́ tòní àwa ò nígbàgbọ́ nínú kankan pé bóyá ó ní kápá láti wò wá àbí láti dá wa sí àbí láti dáàbò bò wá bí kì í ṣe ọlọ́run náà nẹni tá a gbàgbọ́ pípọ́ ní kápá àti ṣe bẹ́ẹ̀ tó dẹ̀ ń ṣe àfilẹ̀ yẹn náà ṣe àtẹ̀gùn àfi ṣe tàwásùl lọ́sọ́dọ̀ ọlọ́run ọba wa náà pé kó jọ kó túbọ̀ ṣàlékún ààbò àti ṣọ́ rẹ̀ àti kẹ́ rẹ̀ àtàánú rẹ̀ lè wá lórí sí jù báyìí lọ a sì tún retí látọ̀dọ̀ rẹ̀ torípò náà ní kápá bẹ́ẹ̀ tó kó túbọ̀ ṣàánú wa kó túbọ̀ kẹ́ wa kó túbọ̀ là wá kúrò níbi gbogbo àwọn aburú bó ṣe ti ń là wá látẹ̀yìn wá kó túbọ̀ jẹ́ kí gbèsè ayé rọrùn fún wa bó ṣe ti ń pèsè fún wa látẹ̀yìn wá kó wá jọ nínú àánú rẹ̀ à ń bí ọlọ́run ọba náà kó má fi wálẹ̀ fún àwọn ẹni ibi kó má dẹ̀yàn dá wa fún ṣe ìtọ́ Kọma má jẹ́ kí ìgbésí ayé ẹnìkankan wá àbí ọlọ́run kó jọ kó má kí ayé wa káàbọ̀ ní ojúmọ́ tòní lẹ́yìn bàtà ti dúpẹ́ fọ́lọ́run tá a dẹ̀ tọrọ àlékún ọlá rẹ̀ fún àfáwà nábì wa muhammad sallallahu alayhi wa sallama bákan náà tọrọ rẹ̀ fún gbogbo àwọn sọ̀hábà látòkè wọn níbi tí àwọn àbí ọlọ́run fáwa náà ta ṣẹ́kù láyé táwa ń lórí ilẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí kó tó dìgbà tá máa kó sínú ilẹ̀ ìwà tá a ṣe ń lò lọ́wọ́lọ́wọ́ yìí ọlọ́run jọjá lóore o fi dáadáa nú ilẹ̀ yìí orí ilẹ̀ táwa yìí fi dáadáa rẹ̀ rọ̀ wá lọ́rùn láti ṣe o méjì náà ló wà lórí ilẹ̀ dáadáa wà ń bí aburú náà wà ń bí ìtí yàn bá wá ṣe kòńgẹ́ àti ríṣe nínú méjèèjì òun náà ni tó máa dìtámì ibi tí yàn fẹ́ lọ dé sí lọ́dọ̀ ọlọ́ngbà tí yàn bá sí ń dé má àbí ọlọ́run bá kó jọ ọ́ kò jẹ́ kí a rí dáadáa ṣe ń bí kábàlẹ̀ rí bí dáadáa dé síjọ́ náà gbàtà bá sí ń bí má kó má jábá wọn ṣàìdá ń bí kábà máa lè dé síbi tí ò dùn wa nínú ìjọgbọ́dà ẹ̀yà mọ́ torí pé tó ti wà nínú ètò ni pé man fa'ala ma sha'a laqiya ma sa'a béèyàn bá ti ṣe ń tó òun tó ní ìtọ́lọ́run bá ní kó ń ṣe yóò tẹun lọ́rùn tó wọ̀n lòun fẹ́ ṣe man fa'ala ma sha'a laqiya ma sa'a irúfẹ́ yẹn bí a pàdé ohun tí ò ní dùn nínú tó bá jẹ́ gbọ́dọ̀ ẹ̀ torí ẹ̀wọ́ kọ́ ló láyé èmi náà kọ́ ni mo láyé ni àwa kọ́ la láyé wa o ọlọ́run ló ní tó bá ti ní ká ṣe náà ní ká ya farabalẹ̀ ká ṣe ká má rò pa àfíì láti ṣe tó ń wá níbi tá a wà yìí àfíì o ẹni tó dá wa síbi àrà tó bá àwọn ló máa fẹ́ rú rẹ̀ dá o ìtú tó bá àwọn ló máa fi yàn pa o sọ àwa kọ́ la nira wa. torí ẹjẹ́ káyàn dára wa fẹ́ni tó níwá kádẹ̀ ṣe fẹ́ rẹ̀ ká má ṣe fẹ́ tiwa àbí ọlọ́run kó jọ kó jẹ́ ká gbọ́ ká gbà ó kó má ṣe wá nìkan nínú àwọn tí wọ́n sọ pé nǹkan tó mẹ́fà mọ́ rí ìtọ́kàn mẹ́fà mọ́ yìí ṣe ń tọ́lọ̀un fẹ́ ni ó ní ẹlò nǹkan yẹn òun fi òrósọ̀tún rósọ́sì nǹkan tó kàn ń bá ti ṣe ọkàn kì ń tàn jẹ ọkàn yẹn máa ń tàn láyé mọ́ ẹni tí kìí tán jẹ lọ́lọ́run ọkàn ya máa tán ní jẹ onítorí pé tọ́kàn ẹ fàmọ́ nìyẹn ló fi ṣe islam látọdún ló fi wá ṣe tó ń ṣe à ọkàn parọ́ fún ẹni o wàláhì ọkàn ẹ ti tàn ẹ jẹ o ṣùgbọ́n ẹni tí kìí tán ní jẹ ẹni tó dá ẹni tó dọ́kàn òun náà lọ́lọ́run kó tẹ̀lé fẹ́ tọ́lọ́run àti tòjíṣẹ́ rẹ̀ láàárọ̀ ya ní kí a sáré tarawají lórí ìkan nínú àwọn tó pàtàkì ilé tí ẹ pé a kíyèsí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa láwùjọ lónìí àwọn kan ń ṣe wọn ṣe dáadáa àwọn kan tiẹ̀ lákàkún sí ṣíṣe rẹ̀ wọn mọ́ bó ṣe pàtàkì sí si àwọn kan ò tiẹ̀ wá mọ̀ pé ń táwọn wá ṣe láyé lára rẹ̀ ni gbogbo ẹ̀ náà ló kàn wá gbọ́ngbọ̀n ṣùgbọ́n gbala tó fi kàn wá ọ̀tọ̀ọ̀tọ̀ ni àwọn tí ò tiẹ̀ mọ̀ pé lára ń táwọn wá ṣe láyé ní ta fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ lónìí ọ̀rọ̀ tí wọ́n náà kàn wá àfi ká bá wọn sọ àwọn tí wọ́n ń ṣe tí wọ́n ṣe dáadáa táwọn ọmọ ìpín tọ́lọ̀ torí ẹ̀dá wọn sáyé lára rẹ̀ lélé ìtafẹ́ sọ lónìí náà ṣùgbọ́n wọ́n ń ṣe wọ́n ṣe dáadáa alọ́rọ̀ bá wọn náà sọ àwọn kan ti ẹ̀wà wà àwọn ọmọ pín lára tọ́lọ̀ torí ẹ̀dá wa síbi tá wà yìí nìyí àwọn òdí ẹ̀ṣẹ́ rárá ẹ̀ẹ̀kan lọ́gbọ̀n ló máa ń kàn wọ́n wọ́n náà kàn wọ́n gbá ẹ̀dà Asụsụ ala kíkí lẹ́ni a tún gbójúwò láàárọ̀ yìí ó bá ìrìn púpọ̀ wípé fi n wo ìrun ati bi wọ́n se n kí ìrun láwùjọ yìí lónìí á èrò pọ̀ tààjọ ń ka mọ́ ti bẹ́ẹ̀ náà lèrò pọ̀ lẹ́ni tí ń kírun yamayama tẹ́ máa béèrè pé ṣé ìrùn tọ́lọ ń béèrè náà dẹ̀ láwọn ilé ń kí kò dẹ̀ lè má kírun gbogbo àsìkò orun báyà kírun àwọn tọ́lọ ń dẹ̀ ni ó gbọ́dọ̀ pé sára àrùn kóhun tó gbà kò sí nínú ìrùn tó ń kí ó dẹ̀ ń kí kò rẹ́ni sọ fóun ni àbó rẹ́ni sọ kò gbọ́ láfi káwa náà tún sọ lẹ́yìn táwọn tó ti sọ ti sọ lẹ́yìn táwọn tí wọ́n ti kọ tírà lórí ẹ̀ ti kọ́ nínú ojúṣe gbogbo àwátà tó kù láyé láǹfààní àti lè dá kàkà dá tú oníkáwà tó máa túnsọ látọ̀ túnsọ fáwọn èèyàn al'adhan wal iqama ìrun pípè tá ń pè yẹn àti ìkọ́ọ̀mà àti kọ́mà ń ṣe nígbàtà ń yẹn wọ́n ni méjèèjì yẹn wọ́n ni ó jẹ́ ọ̀ràn àyàn kan ẹlẹ́ta máa ń gba tító pẹ̀lú rẹ̀ nígbàtà bá ti ti ṣe ìtẹ́bì kan ni tí kò pọn dandan lórí àwa tó kù pa gbọ́dọ̀ ṣe ẹjẹ́ ń ṣàlàyé léyìn kó bá yé tó bá sọ pé kíní kan fárúdù kìfáyà máa fi láwọn examples lórí ẹ̀ lè anna bil mithali yattadihu al maqal tàbá tí máa examples wá o máa jẹ́ tabatẹ́rẹ́ àwọn tí wọ́n ń ṣe nǹkan yẹn àwọn tó kù tọ́wọ́n bá ṣe wọ́n dẹ́ṣẹ̀ ọlọ́wọ́n dẹ̀ ní bí wọ́n lórí àìṣe nínú bẹ́ẹ̀ o ní pé a fẹ́ kírun nísìn ẹnìkan ni wá ti ṣe ó ti pèrún ẹnìkọ́ṣù tó ti pèrún yẹn ó ti kọ́ fà àwà tó kù náà kò ní ìdíkà náà sọ pé a fẹ́ kí súnmù èmi náà fẹ́ pèrún tèmi èmi náà fẹ́ pèrún tèmi èmi náà fẹ́ pèrún tèmi rárá ṣe bẹ́ẹ̀ nìkan ti pèrún ọ̀nà àwà bíáf ìtòun ti ṣe yẹn náà ti káàdì ti gbogbo àtókù kó máa sẹ́nì kankan tó pè nínú wa oní gbogbo wa ti dẹ́ṣẹ̀ tẹ́tàrà pa àpá ojúṣe yẹn ti àṣe ṣe ti yẹ wa báyìí nìsìn náà fi sọ pé idha qama bihi al-ba'd saqata bá ni ìkọ́ọ̀mà tàbá fẹ́ kírùn tẹ́nìkan bá ti ṣe kọ́mọ̀ láàrin wa àwa tó kò tó nílì láti túnmọ̀ wá ṣe kọ́mọ̀ tiwa náà sọ pé ẹ̀mí náà oníkàlùkù máa ṣe tiẹ̀ ní o òun ṣe tiẹ̀ títà torí kí mọ́mù bá lè fi gbẹ̀rún dúró ní o ṣe tiẹ̀ wọ́n náà ṣe tiẹ̀ o fárídò kìfáyà ni ẹnìkan yóò tó ti ṣe yẹn ó ti kárí tàbátókù òun yàtọ̀ sí èyí tó jẹ fárídò àìn ojúlówó pé ìyẹn ni lápẹẹrẹ ìyẹn ní táwọn àgbàlagbà ní àìfi iṣẹ́ ìgbọ̀nsẹ̀ rọmọ ẹni irú àkàwé léyẹn kó ba lè yé o ní bí kíka Suratul Fatiha lórí ìrun o gbọ́dọ̀ ka tiẹ̀ kódà ìmáàmù ò bá kà ìwọ náà máa ka tiẹ̀ kódà kò bá jẹ́ ìtàn kíwẹ̀ sókè wà ka tiẹ̀ kò bá jẹ́ ìtàn kíwẹ̀ sínú jẹ́jẹ́ wà ka tiẹ̀ lahumma illa

tọ̀ ó tí balance kò tó wọ̀run ẹ̀rẹ̀mí àtúnwọ̀ náà tó máa ṣe láhìlá ìlàlá ẹ̀mà ṣe bismillah ẹ̀mà ṣe pé iná láàmà àṣọ́bìrí ìmọ́mù ló ń sọ fún yẹ pé mọ́mù ṣe sùúrù máa ti dìde o ọgbà àwọn ilé yẹn pọ́nṣanpọ́nṣan ni so ìtò bá ti bá ní kó bá wọn kí fama adraktu fasallu wa ma fatakum fa atimmu kama qala nabi sallallahu alaihi wa sallam inshallah bá ní ṣe bá bá ẹ kí ìtò bá bọ́ fún yẹ complete yẹ padà so ká máa sí ìwọ̀nú ibẹ̀yẹn akànyà díẹ̀ ni àkàwé tí tó jójú lówó ọ̀ràn àyàn téèyàn gbọ́dọ̀ má ṣe òní bí káka sọ́rọ́tìlì fatiha lórí irun òkúkú afẹ́bẹ̀ fún ládùúgbò táwọn kan bá ti ṣe fárídù kìfáyà nìyẹn kì í ṣe fárídù àìn fárídù kìfáyà àti fárídù àìn ṣé ti yé wa báyìí ká di nọ́kùtà ẹ̀mú dáadáa fardu kifaya àti fardu ayin náà wọ́n wá ní ìrun pípẹ́ àti kọ́mọ̀ ṣíṣe wọ́n ni fardu kifaya ni máa bèèrè lọ́wọ́ yín tàbátí padà dé kíláàsì lókè inṣàlá fardu méjèèjì tí mo dárúkọ yẹn mo pè kan ní kifaya mo pè kan ní ayin ma wá ní kẹwàá ṣàlàyé méjèèjì inṣàlá ṣọwárí fardu méjèèjì tá a sọ yìí àdán àti ẹ̀kọ́ tàwa sọ yìí wọ́n ní fárídọ́ torípò ti di méjì kìfáyà ara àyà méjì ni wọ́n tẹ́ pé tí àwọn kan bá ti ṣe kò ń ṣanra àyà lórí àwọn tó kù mọ́ àwa ni alárìjáàlì ẹgbọ́n tó tún wá sọ alárìjáàlì fáwọn ọkùnrin ni o tó túnmọ̀ sí pọ́kùnrin ló gbọ́dọ̀ pèrún kódà kó jẹ́ pé ní ìlú yàn obìnrin nìkan ni wọ́n ríra wọ́n àbí wọ́n lọ ṣe programu ibi kan àbí gbogbo àdúgbò dá àwọn obìnrin nìkan ló kú lé gbogbo àwọn ọkọ̀ sí lé má àsìkò òun wá tún wọ́n fẹ́ kírun ọ̀n ní láti pèrún ìkọ́mọ̀ wa ń kọ́ ẹ̀wọ̀n ní láti ṣèkọ́mọ̀ obìnrin kì í ṣèkọ́mọ̀ kó tó kírun gbogbo obìnrin tó ṣe ń ṣèkọ́mọ̀ wà tó bá fẹ́ kírun ó mọ̀ ní ó dẹ̀ ntẹ́yàn bá dẹ̀ mọ́ ṣàgbà èèyàn tí bá ti mọ èèyàn náà ti dẹgbẹ́ pẹ̀lú ẹ̀yìn pé mo ti mọ̀ ẹ̀ náà a ti mọ́ra so ẹ̀yin obìnrin ẹ má ṣe kọ́mọ̀ mọ́ tẹ́bà ti fẹ kírun ẹ̀yin ò nídìí ẹ̀kọ́ mọ̀ ṣe nídìí àti náà nídìí nǹkan tó kù tá à ń ṣe lórí irun nídìí náà máa ṣe wọn. ẹ já láti ibi irun pípè ìjà àwọn ọmọ ya wa mùsùlùmí lọ́kùnrin lóbìnrin wa ìjà mọ̀rún pè mọ́ báyìí ìjà dẹ̀mọ̀kọ́ mọ̀ ṣe tẹ́yìn ọba mọ́ àbùkù ńlá ni o àlébù ńlá ni o àgbákò ni o kí mùsùlùmí lọ́kùnrin má mọ̀kọ́ mọ̀ ṣe kó má mọ̀rún pè kódà obìnrin náà bùkátà kó mọ̀ kí ló tún wá dé ṣe bẹ́ẹ̀ nínú wọn níjẹ̀ ní ìsìn kí ló tún fẹ́ mọ̀ fún bẹ́ẹ̀ ni lára táwọn fẹ́ fi mímọ̀ rẹ̀ ṣe ni pé káwọn náà lè fi kọ́ ọmọ wọn ọkùnrin kan tó fi kọ́ ọmọ obìnrin náà pé wọ́n náà fi kọ́ àwọn ọmọ tiẹ̀ náà tó bá tásìkò gbà náà káwọn mọ̀ ní mímọ̀ pé ń tà ń ṣe nínú ẹ̀sìn wa tèmi náà gbọ́dọ̀ mọ̀ tí mo dẹ̀ gbọ́dọ̀ kọ́ àwọn ọmọ mi tí mo dẹ̀ gbọ́dọ̀ tún kọ́ ẹlòmí náà tó bá béèrè lọ́wọ́ mi káwọn mọ̀ ní mímọ̀ pọ́ fẹ́ fi kọ́ ni kì í ṣe mímọ̀ pọ́ fẹ́ máa lò láti fi kírun

lọ́wọ́ yín àbáwọn àbúrò yẹn ọkùnrin mí pàápàá wọ́n ti di géńdé tí wọ́n mọ̀ àbí unfortunately obìnrin yìí kíwọ́ ọlọ́run ní kíkéwú yé ṣùgbọ́n gbà tó ń fẹ́ lọ́kọ ọkọ tó fẹ́ òun ṣe oníkéwú ọkọ rẹ̀ wá fẹ́ kírun léńjọ́ kan gbà tó jọ ka mọ́lé tí ò lè abo ẹṣẹ́ sùúrù ẹ̀ máa dúró pẹ̀lú ẹ̀lẹ̀ ó bá mọ́kọ jókòó sẹ́gbẹ̀ẹ́ ó bá bẹ̀rẹ̀ sí kọ́ ọkọ ní ẹ̀kọ́ ọmọ àfi kọ́ sínú ìwé ní Yorùbá àrùn kọ́ ni pé kàwé yìnyín ṣàrùn gbogbo ayé náà kọ́ ló máa kàwé ìtẹ̀tẹ̀ rí ṣe náà ojúlówó iṣẹ́ ni kọ́lọ̀bá san ilẹ̀ san rẹ̀ wà rọra ń gbé so ká lè torí ẹ̀ àwátàwà wá jọ́kùn ní bùkátà sí kádẹ̀ lọ́kọ́ gbogbo ẹni tí ò bá mọ̀kọ́ máa ṣe àrùn ní o àlébù ńlá ni o tí ò mọ̀rún pè àrùn ní o àlébù ńlá ni o ohun wa tọ́lọ̀ ń fún wa ò dùn bákan náà ohun kọ́ là ń sọ yìí o ẹ ohun tèmi ò máa ń lọ sókè gan èmi ò kí ń lè ń fagùn gan èmi ò kí ń lè ń fagùn gan gbogbo bọ́ ṣe máa ń pè yẹn tó ṣe lọ́ọ́ èmi ò rárá yẹkọ́lá ń bèèrè lọ́wọ́ ẹ̀ gbogbo ń tàn wí ń bẹ̀ mọ́ wí kò dẹ̀ lè tó kò dẹ̀ pé kó jáde hayya ala salah pé kí wọ́n kárí pé tí wọ́n pè nìyẹn hayya ala ṣe tí ó pè náà nìyẹn yẹ kó dún bẹ́ẹ̀ tó bá jẹ́ bí ẹ̀kọ́mọ náà ni qad qamatis salatu qad qamatis salah gbogbo tọ́pọ̀lọpọ̀ ń bá àsìkò jẹ́lé lórí lára tó onídàásílẹ̀ àsìkò ẹ fún nìyí jókòó farabalẹ̀ kọ́ o lè dánlódì ẹ̀kọ́ ọmọ o lè dánlódì àdánù tójú bá ń tìyẹ tó bá ti ríra rẹ ní rẹ̀ tí o lè jókòó síwájú ẹnìkan pé kó kọ́hùn ṣùgbọ́n tó bá ti rẹ́ra rẹ ń lẹ̀ pé mọ̀ ẹ̀sìn ọlọ́run mi ni mo fẹ́ kọ́ o lè pọn ọmọ tó tó bí lọ́mọ tó mọ̀ pé nínú àmọ́ta máa ń sọ pé ìwọ́mọ̀ kọ́mọ̀ ṣe ìwọ́mọ̀ ọ̀run pé ó yá máa wá pè fún mi máa wá ṣe kọ́mọ̀ fún mi máa kọ́ mi ó lè jókòó sẹ́gbẹ́ ẹ̀kọ́ ti rìkọ́dù ẹ̀ kó ti pé bí ẹ̀mẹ́rẹ́ mẹ́rin kó wá lọ jókòó ń kọ̀rọ̀ kó wá lọ túngbọ́ túngbọ́ túngbọ́ túngbọ́ túngbọ́ túngbọ́ onídìí ẹ̀ o ẹ̀yin brothers ẹnídìí ẹ̀ o ẹ̀yin àbú ẹnídìí ẹ̀ o gbogbo ẹ̀yàn mi tẹ́ ń gbọ́ mi náà pọ̀lọpọ̀ ní ọmọ kọ́mọ̀ ṣe o gbígbọ́ tí mo ń sọ yìí kì í ṣe ẹ̀tẹ́ wà níbi tí mo kọjú sí nìkan ni mo ń bá rí o àtàwọn tó tún máa tún wá gbọ́ àtàwọn tó ń gbọ́ wa lọ́wọ́lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ ọmọ ṣe o ó yí lẹ́nu ẹlòmíì kódà oyinjo pákó jẹ̀bú lọ tó bá débi kó pè irun àbí ṣe kọ́ ọmọ báyìí àbí kẹ́lò kó tẹ̀ wá kákẹ́ olórí irun torípẹ́lò ní o kò kò practice ẹ̀ rárá ní òjò kó perfect lórí ẹ̀ látọ̀dún yẹn kò kò fi ẹ̀ ní trend hádà ni àlébò ńlá ni sọ̀ńtò rẹ̀ ti máa ń ṣe dáadáa náà wọ́n náà tuntun gbọ́ lọ́dọ̀ ẹni tó wà mọ́ èrò tó góòdù nínú ẹ̀ kó wá kàn bí ẹ ti ẹ sí zero àwọn èèyàn yẹn ṣé mi náà ń ṣe dáadáa ṣá òkè tẹ́mi bá ti ń ṣe báyìí mo máa ń pè bí i ah, ha mo ti gbọ́ bá ṣe pé nìsín mástà ẹ̀ tó bá ti mọ̀ ó ti mọ̀ náà nìyẹn ó ti mọ̀ nìyẹn eléyìí pàtàkì púpọ̀ eléyìí là kọ́kọ́ wọ́n tún sánú àwọn anítẹ́yìn àbáwà lé tí ó ń ṣe nírin àjò ápẹ̀rù aṣẹ̀kọmọ̀ tí wọ́n wà lórí ọwá ní wàtúsánù lilmunfarid walmusafir wọ́n ṣe ní súnnà fẹni tó jẹ́ onírin àjò náà abẹni tó fẹ́ dánù kí almunfarid ẹni tó fẹ́ dánù kí a ṣe ní súnnà fún pé kó náà pẹ̀rù lápẹẹrẹ ẹni tó kó lọ sí new site tẹ̀gbẹ́ àǹfààní pa afẹ́ pẹ̀rún ni pé hayya ala salah hayya ala falah ó yẹ wá kírun ó yẹ wá ṣorí rẹ̀ ará àdúgbò yìí tá ń pè wọ́n fún nìyẹn gbogbo ẹni tó bá wà ní gbogbo ibi tó wà wọ́n lè máa bọ̀ wọ́n lè máa pásìkò òun ó wá ṣe ibìkan bí abà ibẹ̀ ló ń sùn wíkẹ̀ndì ló ń wálé tásìkò òun bá tọ́ ní ṣó náà máa pẹ̀nù àbíkò bùkátà kó pẹ̀nù á pẹ̀nù nígbà tó bá ti já sí pé ó fọkàn balẹ̀ pé aburú kan kan lè wá báhùn níbi tó ń wà yẹn tọ́mọ wá fìlìpẹ́ nìkan wá ń bí ẹ̀hẹ́ ó tàṣírà rẹ̀ tí ó ti sí aburú rú ẹ̀ apẹ̀rùn rẹ̀ tó bá ti ń páyà fóònù ẹnìkan dùn wa ẹni tó bá jẹ́ a kíyèsí ṣùgbọ́n tó bá ti ń páyà wípé tó bá ti ń páyà pé aburú kan lè wá káwọn tó ń wà nínú gbé yẹn ní jẹ́jẹ́ àbí kẹrùn pé ní jẹ́jẹ́ kó má fi fi dá fìtínà lẹ́sẹ̀ra rẹ̀ lọ́rùn pàápàá jùlọ nígbà ní àwùjọ bí tí oríṣiríṣi ohun tí àwọn èèyàn ń sá kíjokíjokíjokíjo fẹ́mi ara wọn tí wọ́n wá rọra wà ń rúbẹ̀ yẹn má wá fúnra rẹ̀ ìváìtì àwọn tó fẹ́ pè kó wá kínú wọn sí tòsí yẹn sòkúnmọ̀ àjẹ́ pé irun tó pin ló máa tàṣírí ibi tó wà fáwọn ọ̀tá láti wá àtàkì ẹmọ́ bẹ̀ ṣáà ọ̀nà ẹnìkan ṣo olówá dáwà ládúgbò lápẹẹrẹ tí ó lè dánu pé ó lè dánu pé ó dẹ̀ ní tọkó ṣe ọwá ní wọ̀túkẹrọhú línnísà ì ẹgbọ́ wọ̀túkẹrọhú línnísà ṣùgbọ́n wọ́n kórìíra kí obìnrin máa ṣe kọ́ màbí kó máa gbẹ̀rún tẹ́rí ìkẹrọhù ni wọ́n lò wọ́n ṣe àbí kó ولا تصح قبل الوقت ìrun pípẹ̀ ta fẹ́ ṣe àti kọ́mọ̀ ta fẹ́ ṣe a kì í ṣe lẹ̀ kó tó nípa àkókò ta fẹ́ kírun tó àkókò ta fẹ́ kírun gbọ́dọ̀ tó ká tó pèrún kájẹ̀ tó ṣe kọ́mọ̀ ẹwọ́ wá ní ta wá ń pè láàárọ̀ alákọ̀ọ́kọ́

pẹ̀lẹ́ ẹ̀rí táwọn rí lórí wípé nínú àwọn tí wọ́n máa ń pè ní lásìkò anábi sallallahu alaihi Bilal àti Abdullah bin Maktum méjèèjì yẹn ni wọ́n máa ń pè ní nígbà náà ṣùgbọ́n Abdullah bin Maktum ń tiẹ̀ kò rí iná olóde máa ń pè as-salatu khairun minan nawm tó túnmọ̀ sí pé so ìdán ìgbà tí ẹ̀fọ́ máa sọ fún ni pé alfajade ti yọ pẹ̀rún ọ ló máa tó pé as-salatu khairu minan nawm òun ló dẹ̀ máa ń pè as-salatu khairu minan wọ́n ni ìdán ajá ti pé kápẹ́lẹ́lẹ̀ kejì ní súnà tiẹ̀ sílẹ̀ ni jumhurul ulama àwọn majority àwọn scholars eléyìí ni mo kí fún wọn àlàyé lórí eléyìí lẹ́kùn rẹ̀ fẹ́ tó bá fẹ́ kà àwọn scholars ọ̀rọ̀ táwọn àfẹ́ẹ̀sùn sọ tí wọ́n kò wá lórí ẹ̀ torípa a lè rí ọ̀dọ́ mi lónìí tó ń katẹ́rà ní ìsinmi rásìkò tá a wà yìí tó wá gbà wọn kankan yìí ń bẹ̀ kó wá rò pé ẹ láwùjọ ti tiwa tipẹ́tipẹ́ ní táwọn bàbá yẹn ti ṣe nínú mistake wọn má pè mistake ẹnìkan máa ń pa sọ́látọ̀ kọ́lùmíràn náà mi lẹ́lẹ́kejì àkọ́kọ́ ló yẹ ká láti fi jí àwọn ìyá ẹ̀gbọ́ túmọ̀ rẹ̀ ni irun kíkí olóore jorun sísun lọ ṣe bá fẹ́ jíyàn ni rárá má ṣì o alẹ́ takọ́kọ́ takọ́kọ́ pè yẹn náà àwọn èèyàn ti wọ́n ti gbọ́dọ̀ tají ẹlẹ́ẹ̀kejì náà lè máa túnmọ̀ pé má tún sùn mọ́ ṣe bá ti jí yín lẹ́ẹ̀kan irun lóore jó oorun lọ ẹ báyìí ẹ máa bọ̀ wá kí tó bá jẹ́ pé tó fẹ́ tu sí náà nìyẹn náà lọ báyìí náà sùtọ́ wá ti di pé mọ́sálà ti di mọ́sálà ṣẹlàfíyà báyìí mọ́sálà táwọn àfà máa ń tọ́ máa ń wọn lọ pé ó lọ báyìí kò lọ báyìí tí kì í ṣe ọ̀rọ̀ àkídà ọ̀rọ̀ so tó tó ti wà controversial lọ́dọ̀ àwọn àwọn scholars àáfà ní kámọ̀yí tí kò ní dáre gbélẹ̀ láwùjọ wa ìkan nínú àáfà wa gbàtàwà ní university sheikh muhammad wọn láàfà náà ti bèèrè lọ wọn nírú bèèrè báyìí pé irun mọ́sára báyìí tí a bá wá délé tí a wá decide wípé ó dà èmi fẹ́ máa pè é ká lè jẹ́ káwọn èèyàn mọ̀ pé ọ̀rọ̀ méjì ló wà lórí ọ̀rọ̀ yẹn èmi fẹ́ máa pè àsàlátù kọ́ mi nánà mìíràn lálàkọ́kọ́ ṣéèkì ni ewó làwọn èèyàn bá sábà dọ́dọ̀ wa mọ́nẹ́lẹ̀ kejì náà máa ń pè anilá tó kọ́ àlefò nàṣà hádìí masalatu fiqhiyya má yà pa ọ̀yàn lórí masala torí èyàn máa ń kẹ́kọ̀ọ́ èyàn kí n bá fi gọ̀nàgọ̀nà ṣẹ́sìn ṣe ti yọ báyìí nísìnyí kó má kàn lọ fọ́ọ̀tì àwọn èèyàn tí wọ́n síwájú tí kìdẹ̀ ṣe pé wọ́n wà at fault àìbára alẹ́ ti ẹni sílẹ̀ nínú àlàyé tàà fọwọ́ a kì ń pèrún kalẹ̀ àyàfi nígbà tásìkò oorun bá tó sọlátùlù jímọ̀ kan ṣẹ́ṣìṣẹ́ náà kọ lélé yẹn àti pẹ̀lú ewé ni wọ́n ṣe ń gbà yà náà bí sọ́lọ́sọ́lá ẹmẹ́lú náà pẹ̀lú ọjọ́ jùmá nígbà yà náà bí sọ́lọ́sọ́lá ẹ̀kan ṣe ní ṣùtàn àwọn tó wọ́n pẹ̀lẹ̀ kejì ẹ̀kọ́ ṣe àti dáadáa lẹ́lẹ̀ à ń bọ̀ ń bẹ̀ ẹ farabalẹ̀ gbọ́ wa nígbà yà Abubakar Siddiq tí wọ́n bá ti wọ mọ́sílì tí wọ́n ti sálámà náà máa pè ìgbà yọ márùn bí ní kọ̀tọ́ bí náà kọ́ tí ń fi kọ̀lé fẹ́lẹ̀ kejì lẹ́yìn sáà nàbí lọ ẹ̀kan ṣe náà ni rọ́jọ́ Allah ta'ala anhum wa sallallahu ala nabiyyina Muhammadin ẹ̀kan náà ni wọ́n máa ń pè ẹ̀mbẹ̀lẹ̀ ah, tí wọ́n náà fà kan bàbá kan bọ́ná tí wọ́n rẹ̀ ibi tó da ni wọ́n ti rí ibi táwọn bàbá kan àfáwà kan àbáwọn bàbá kan tí wọ́n bá ń ṣe tí ò bá tọ́ a ní ẹ́và láyé ṣe mùjámọ́là káwà máa sọ pó tọ́ ṣùgbọ́n àtọ́ bá ń ṣe tó bá tọ́ àfikà sọ fáyé pó tọ́ wọ́n dẹ̀ lẹ́rìí lórí ṣíṣe rẹ̀ adjustment sábàbù fẹ́ fi ìmọ̀ ẹ̀sìn ṣìyànjú ní ká fi yanjú ká máa mọ́ra ẹ̀kẹ́ ebú torúpọ̀ sọ́nà wa lọ́lé kéwú kì í ṣe tọ́ ní ká lọ́kọ́ ni pé ká lọ́kọ́ bá ṣe tó wà lẹ́mí rẹ̀ ní kó ṣàfẹ́ fọ́ta mi rò síwájú olówá ma níyàn rẹ̀ mẹ́yà níyàn kó bá lè hàn ní ọlọ́ọ̀lá nìkan ṣe ló Khalifa ẹlẹ́kẹta lẹ́yìn Abubakri Umar tàlẹ́ni tó tún kàn tàló ma lẹ́yìn Abubakri Umar tàló náà Osman bin Affan radiyallahu ta'ala anhu tana lákọ̀ọ́kọ́ ìfàsọ́tẹ̀k tani khalifa lákọ̀ọ́kọ́ apàdé lókè abdullahi ẹ̀kọ́ abibulayi ni abubakar siddiq abubakar siddiq tani khalifa ẹlẹ́ẹ̀kejì umar bin khattabi tani ẹlẹ́ẹ̀kẹta Osman bin Affan radiyallahu ta'ala anhum nígbà ayé Uthman bin Affan tí ń ṣe khalifa ẹlẹ́ẹ̀kẹta òun ló pèrún ló yọ̀ǹda fún wọn pé kí wọ́n pèrún lẹ́ẹ̀mejì ó ní kí wọ́n kọ́kọ́ pè kan torí pé nígbà náà gbà tán fẹ́ kí jùmá ó ní àkíyèsí wípé àsìkò táwọn kí jùmá yìí mọ́sálásí jùmá wọn ó súnmọ́ bí tí ọjà wà táwọn èèyàn ti máa tajà lọ́tọ́ ti máa gbàgbéra mi tí wọ́n ti ń tà tí wọ́n ti ń rà tó ní kálukú ti máa bí sí gan pẹ̀lú kátàkárà àwọn èèyàn wá tètè wá ń píkì pé àsìkò oorun ti tó bẹ̀rẹ̀ tí àtọ́bá tí ìmọ̀ bá close shop ah ni ọ̀túnmọ̀ bá rí pé torí ìdí èyí ẹ kọ́kọ́ máa pè kan láti fi tàwọn jí kọ́ lè máa tètè palẹ̀ mọ́ tẹ́lẹ̀ kejì bá máa fi dé ẹsẹ̀ àti pé sínú mọ́sílì torí àìlà ilé yẹn òun ló bí kírun àkọ́kọ́ máa kọ́kọ́ wáyé kẹ́lẹ̀ kejì tó tẹ̀lé gbogbo àwọn tó wájá tó pébi tí mọ́sílì wọn náà wà irú ìṣesí báyìí náà ń ṣẹlẹ̀ bí irú central mosque nínú ìdúmọ̀tà lápẹẹrẹ central mosque nínú ọjà àtòkú lápẹẹrẹ central mosque nínú irú ọjà kútọ̀ lápẹẹrẹ central mosque níbi tí ẹ́sì àwùjọ bí táwọn èèyàn ti bí sí gan-an tí wọ́n kí ń tètè ń pík tó wà lójú iṣẹ́ ojú ọjà lọ́wọ́ irú àwùjọ bẹ́ẹ̀ alẹ́tọ́ àti kọ́kọ́ pẹ̀nù alákọ̀ọ́kọ́ lápẹẹrẹ kútùbà fẹ́ bẹ̀rẹ̀ ní aago kan àbọ̀ alẹ́tọ́ àti kọ́kọ́ pa alákọ̀ọ́kọ́ bí aago kan tó bá fi ń dẹ́lẹ̀ kejì yẹn báyìí àwọn máa ti mọ̀ pé àwọn ní táfà 30 minutes láti fi sáré àríjà ara wọn káwọn sáré palẹ̀ wọn kódà tó fẹ́ sáré wẹ̀wẹ̀ júmà tó fẹ́ sáré ṣẹ̀ṣẹ̀ ṣe ń jẹ aṣọ ọgbọ̀nṣẹ́jú yẹn masjid bèèbìnilá kò tó di pé máa mú bẹ̀rẹ̀ kútùbà tí wọ́n bá ti ń wọlé bí aago kan àbọ̀ tí wọ́n mú ti ń Usman bin Affan fi ṣe léyìn ènìyàn nígbà náà ibi tá ń bọ̀ gangan àti ìdébẹ̀ o pàtàkì irun la fẹ́ sọ ṣùgbọ́n ọba tọ́lọ̀ bá ní káàrí sọ nínú ẹ̀láàrọ̀ yìí a tẹ̀síwájú lọ́sẹ̀ tó ń bọ̀ torípa sọ fún wa pé halkọ̀ wa lásìkò yìí kò ní máa ju wákàtí kan lọ inṣàlá kò ní máa ju wákàtí kan lọ bákan náà wọ́n jẹ́ ká mọ̀ wípé ilẹ̀ alifájẹ̀rọ̀ àfihàn àárọ̀ tàǹkì nìkan wọn a lè máa pẹ̀rún rẹ̀ kalẹ̀ gẹ́gẹ́ bá ṣe sọ náà fún wa ní ẹ̀ẹ̀kan fàìsíhùl àdánul awwalẹ̀ lẹ́ha báadà nìsú lẹ́yìn wọ́n ní ìrun alákọ̀ọ́kọ́ rẹ̀ tàbí kọ́kọ́ pè wọ́n láti lè pè yẹn láti ìlàjì òru tàbábà sábà bẹ́ẹ̀ láwùjọ wá ń bí àlèpé ṣùgbọ́n láwùjọ wá ń bí àsìkò tàbá sábà níbẹ̀ abẹ́ ago ún fẹ́ lù àbágo márùn-ún lù làbà sábà tí ò ní bọ́ sí harajù fún àwọn èèyàn jọ ń gbèlú wọn bí i aago mẹ́ta ní ìsáwọn èèyàn sì wà lójú tó dẹ̀ pé irun wá ń gbà ní pàápàá ìyálọ́jà míì náà fi ń sáré ọjà <laughs> tí kìí ṣe mùsùlùmí wọ́n ti pẹ̀rún àkọ́kọ́ tó fi mú àsìkò oorun tó fi kán ti fẹ́ rẹ̀ bàbá apán ní sọ́dá ń bẹ̀yẹn nínú àwọn bàbá tàjọ bẹ̀rẹ̀ júmà ní gbàtàwà títí lọ́hùn náà kọ́nà ṣàbà kẹ́ àwọn bàbá náà eh, alhamdulillah àwọn àgbàlagbà kan ti lọ sáàtijọ́ ṣẹ̀sìn ládùúgbò yìí eh, bàbá bàbá bíkìlì àbí eh, kọ́nà bá ṣàbà kẹ́ wọn nínú àwọn tàjọ nígbà tí ó ti sí jùmọ̀ àkọ́kọ́ ní gbogbo àdúgbò yìí ìtàntẹ́ni mégbà láti pàníyàn so kódà àbàdíyà ò tí ìdébẹ̀ báwọn kí jùmọ̀ kò dẹ̀ tún sí kankan mẹ́yàn bá fẹ́ kíngbà náà ìyá dìtì ní tọ́pẹ́yà ní mọ́ṣúárì àbíkẹ́ kí yàn dí governor's office àbíkẹ́ kí yàn dí secretariat mosque àwọn ibi tí jùmọ̀ wà ń gbà ènìyàn ká tó wá bẹ̀rẹ̀ jùmọ̀ tí bàbá ìmọ́ọ̀mù ẹgbà tàná bàbá Muhammad al-Adi ọ̀nà ṣolú kọ̀nàkọ́ mọ́ṣàbà kẹwọn àti bàbá mufasiru tàná àbàwà sirika adis mọ̀nẹ́rùdín ní Nasiruddin bàbá wa kọ̀nàkọ́ mọ́ṣàbà kẹwọn àwọn ni wọ́n fi jùmọ̀ náà lélẹ̀ fún wa látìgbà náà òun náà láń mẹ́ǹtẹ́ ní látìgbà náà títí dì ní ìgbà fáwọn aṣíwájú pé àwọn kan ni wọ́n bẹ̀rẹ̀ kí wọ́n tó bẹ̀rẹ̀ so bá náà ṣe gbà fáwọn tí wọ́n ti bẹ̀rẹ̀ nígbà kan káwa náà tó bẹ̀rẹ̀ so torí pa máa sábà gbà àwọn àsọjẹ ọ̀rọ̀ kan tí wọ́n tó bùkátà pé àwọn bùkátà sí pé à ń ṣeré ìje ìjọsìn làwa ń ṣe ṣùgbọ́n ajúrẹ́ ní lọ tìjàkadì kọ́ torí ìdí èyí ká máa digress àwọn nílà káyé ti gbọ́ mi yé nígbà náà ìrun tó jẹ́ ìrun àkọ́kọ́ yẹn àsìkò tí ò ní bọ́ sí nira fún àwọn èèyàn òun náà ni àsìkò tí a máa ń kí àsìkò tí ò ní bọ́ sí nira fún àwọn èèyàn náà ni àsìkò tí a máa ń kí ọwá ní ta máa ń pè é ẹwà já ká mú díẹ̀ nínú ṣòro tó sọ́lá lẹ́ni àwọn májẹ̀mú tó fi ń jẹ́ ká sọ pé a nírun akírun ṣòro tó sọ́lá àwọn májẹ̀mú irun kíkí tàǹkì àwọn májẹ̀mú kan gbọ́dọ̀ pé ká tó lè pé ní irun àwọn májẹ̀mú kan gbọ́dọ̀ pé ká tó pé irun ní irun tí májẹ̀mú yàn bá ti pé tí yàn bá ń kírun irun kọ́ ló ń kí kò sí tọ́lọ́ fẹ́ fi tó ń kí yẹn ṣe bóyá kí n sáré ṣàlàyé kí là ń pè ní májẹ̀mú fún wa aṣáàrìtù tàǹpẹ̀ ní ṣáàrìtù májẹ̀mú òní máa yẹ́lìzàm min adamihi al'adam wàlá yẹ́lìzàm min ojúdihi ojúdùn wàlá adamu lidatihi tàǹpẹ̀ ní ṣáàrìtù nìyẹn máa yẹ́lìzàm min adamihi al'adam ìtumọ̀ rẹ̀ ni pé máa yẹ̀lìzàmù ń tó yẹ kó ti níní ádámì yìí táà bá ti rí àlẹ̀ ádámù táà rùpa fẹ́ ṣe yẹn ò lè ṣe ṣe táà bá ti rí ń táà rùpa fẹ́ ṣe yẹn kò lè ṣe ṣe ma yalzam min ádámì àlẹ̀ ádámù wà la yalzam min wujudihi wujudun ṣùgbọ́n kìí ṣẹ̀ràn yà ní pé bá ti rí àfi ká ṣe nǹkan yẹn kì í ṣọ̀rọ̀ ní pẹ́ta bá ti wá rí àfi ká ṣe nǹkan yẹn a lè rí kámàrà ní ẹ̀kọ́ afẹ́ ṣe nǹkan yẹn bóyá kí n máa ṣe tafsiri mo ṣe ń sọ yẹn ma yalzam min adamihi al-adam ohun tó ti dọ̀rọ̀ yẹn pé táàbá ti rí a lè ṣe ń tàrùpá fẹ́ ṣe táàbá ti rí àlùwàlá a lè kírun tí ó bá ti sálọ̀ àlá kò sí ìrùn ṣe ti yé wà láàyè lè zàmìnì ojúdì yí ojúdùn ṣùgbọ́n kí ní ṣọ̀rọ̀ ẹ̀ ní pé sálọ̀ àlá bá ti wà dandan gbọ́dọ̀ fi kírun èyàn kan lè ṣàlọ̀ àlá kó má ní lérò pòun fẹ́ kírun ọ̀ràn yàn ni pé tí èyàn bá ti wá ṣe nǹkan yẹn o èyàn tọkùnrin àti obìnrin tá a bá fẹ́rẹ̀ ẹni èyàn ò lè jọ lọ́mọ ó wá ṣe ṣe pé fẹ́rẹ̀ ní nílànà ṣìná ní o àbí nílànà tí tọ́lọ̀wọ́n bá fọwọ́ sí tó tọ́ o ṣùgbọ́n pàdé pọ̀ lọ́kọláya yàtọ̀ sáwọn tọ́lọ̀ ti ṣe miraculously sẹ́yìn ìpàdé pọ̀ lọ́kọláya ló ń bí ọmọ mọ̀ yẹ́lìzàmín adamihi al-adam ẹni tí ẹni tí ò níyàwó àná rẹ̀ kì í kú <laughs> tí ò bá ti sí ìyàwó kò sáàna tí bá ti sọ́kọ kò sí bàbá ọkọ mò ń mọ́ àkàwé tó máa jẹ́ pé yẹ wá ní ọ wàlá tí ó bá dẹ̀ ti sí àwọn ilé ìta sọ yìí kò sọ́mọ kò sí ká máa rí tí ń tàn pè ní pé ọlọ́mọ ni wàlá ẹ̀lìzá mínú ojú rí ṣùgbọ́n kò wá pọn dandan pé ńgbà tó ti márì ojú dùn àfikó dọlọ́mọ ṣe bó ti máa rà bí àfikó bí mọ́láyé rárá o rárá o tọ́lọ̀ ń bá fẹ́ fún ni ni o àbíkẹ̀rẹ̀ ẹlùmídẹ́ lè márì kí n ṣe ń torí ọmọ bóyá gbà ti dókàn ni pé ń tá ń pè tó túmọ̀ sí pé tí nǹkan yẹn bá ti wà irun ti wà náà nìyẹn o tí ò bá ti sí kò sí irun al-islam ẹni tó fẹ́ kírun fọ́lọ́n gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí a máa ń sábà rí àwọn olóṣèlú máa ń sábà ṣiṣẹ́ sí ẹ̀ àwọn àfáà kí ń kọ̀ fún wọn àwa ti rí rí níwọ̀n bá ẹta àfi dáyé yìí náà olóṣèlú tí yìí ṣe mùsùlùmí tó wọnú central mosque mi ní dárúkọ̀ ọ̀lú yẹn tó dẹ̀ wà ní sọ́fù tí mi bá ṣe mistake bóyá pẹ̀lú ìyàwó rẹ̀ náà ní lọ́dún náà hádá gọ́làtù hádá gọ́làtù ní ẹ̀rọ lélẹ̀ kò yẹ kó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kò nírun tẹbá fẹ́ hànà rẹ̀ pín ẹ̀fi sáàyè kan tí bá ṣe pa ánà máa mọ̀ mọ̀ ń ti pé bá ṣe gbéra wálé wọn lọ́wọ́ tọ́bá ń ṣe nǹkan kan nínú mọ́sílì tí wọ́n pe his excellency kó wá síbẹ̀ tó bá ti ní ìṣe pẹ̀lú pé kí ni a ti forí gbásùkò oorun kó yẹn agbákejì rẹ̀ tó ń bá jẹ́ mùsùlùmí kó lọ ṣojú ẹ̀ tó ń bá ní mo fẹ́ mójú mi débẹ̀ tọ̀ kò sí tó fi ń burú bẹ̀ extension mọ́sílì la máa gbálá àlejò sí àádẹ̀ṣin tá a fẹ́ ṣe kásùkò oorun tó tó àwọn òkúnkún máa ń pẹ́ náà lókèṣàn torí pé tó fẹ́ ṣe náà pọ̀ tó fẹ́ rán kọ́dẹ̀ ṣe ti tiẹ̀ kó máa lọ káwà tó kò tàjẹ́ mùsùlùmí káàrẹ̀ wọn mọ́sílù lọ kírùn tó pé kò nírùn kílẹ̀ wá fi bá sọ́fú jẹ́ fún tó tún wá lọ bọ́ sí sọ́fú wájú tó tún wá bọ́ sí obìnrin tó wá bọ́ tó wá dúró sẹ́gbẹ̀ wa islam wa ò wọ́lẹ̀ bẹ́ẹ̀ yẹn kọ́lá kó dá kó wọ́lẹ̀ bẹ́ẹ̀ ni kárípò ti di mùsùlùmí ti pe kẹ́lìmà sòrò àwọn nínú àwọn tá àgbọ̀dọ̀ fọ́ bò máa bàbá wa tàná lára nìyẹn a sọ pé mistake ni tí ti yẹ ọba yìí nìsìn a ní mistake ni ìyẹn kò yẹ kó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àbí ọlọ́run aṣàmúkúrò fún gbogbo àwọn tí wọ́n ti ṣe irú àṣìṣe báyìí sẹ́yìn kọ́nà a kù láyé kọ́nà kó jọ kó là wá kúrò níbi irú àwọn àṣìṣe bẹ́ẹ̀ àti tí ó tó àti tí ó jùlọ àti tí ó tó náà àkọ́kọ́ nìyẹn nìyẹn gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí kó tó lè sọ pé òun kírun torípọ́lọ́ ọba ò ní gba ìrànlọ́wọ́ ẹni tí kìí ṣe mùsùlùmí akéjì ń bẹ̀ ní alẹ́ ákìlù ẹnìyẹn gbọ́dọ̀ yẹ ẹni tí làákàyè rẹ̀ pé tó mọ́ ń tà ń sọ àti ń tà ń ṣe torí ẹ̀ bóyá ọdún àbóṣù mélòó kan sẹ́yìn arákùnrin kan wà ní mọ́sídìí mi báyìí làákàyè rẹ̀ ò pé so aláǹgàn nìkan báyìí ni bó ṣe wọlé gan pàápàá lòórùn bolẹ̀ ẹ̀bí yóò ti ẹ̀ka mọ́rìnrún kọ́ni lójọ́ìn káì àfi òórùn bólẹ̀ rẹpẹtẹ ni pàtàkì ní tàà ní láti ọkùnrin yìí máa wá lọ ọlọ́run bèèrè òun lọ́wọ́ ti ẹ máa wá lọ máa wá lọ máa wá lọ wá fi ti ẹ kó bá wa lára àwọn hekima ṣẹ́rí tí ṣẹlẹ̀ ò bá ṣẹlẹ̀ èèyàn ní máa mọ kí ni tó fà á tán fi sọ pé ẹni yóò nídìí nǹkan báyìí nínú àwọn hekima pé kí wèrè alọ́wà lórí ìrún kíkí ní yẹ kí wọ́lẹ̀ lójijì kó mú kan nínú ẹni tó ń kírun kó bẹ̀rẹ̀ sí gbà lẹ́ṣẹ̀ alọ́wà lórí ìrún kó bẹ̀rẹ̀ sí wí nǹkan míì káyè mọ́ mú já kírun dàrú ó lè máa wí wòròwòrò ó lè máa pariwo ìmáàmù lè ṣe hamida ó lè sọ pé subhanallah subhanallah ìmáàmù ẹni so torí ẹ̀ ọlọ́run kò ní béèrè ìrun lọ́wọ́ rẹ̀ nígbàtí láàkáyè rẹ̀ yẹ̀yẹn ọlọ́run ní béèrè ìrun yẹn lọ́wọ́ ẹ̀ bákaná atamuyiz ẹni tó ti dá kan mọ̀ sí kan tí kìí ṣe ẹni tí nǹkan ṣe ń dàrú mọ́ lójú lọ́fi fa tó jẹ́ pé afẹ́kámọ̀ yìí pé tó fẹ́ kírun yìí ṣó ti gbọ́n ẹni tó fẹ́ kírun yìí ṣó ti gbọ́n tó séjì tàbí lè sọ wípé ó ti lè kírun àwọn ọmọ wa kéékèèké lẹ́fí máa rí wọ́n gbà míì akọ̀mọ́ anìkan dúró síbi kan ìyẹn kan tí ọ̀n ẹ́ ṣe ń ṣe sọ́sáìtì lọ́wọ́ ni àti ìnirun tó gbókò tí mo yàtọ̀ láàrin ọ̀tún àtòsì ọ̀pọ̀lọpọ̀ kan tí ìyé kódà bó ń jẹun náà bẹ̀rẹ̀ ṣe máa sọ pé use your right hand tẹ́bá kọjú sí sẹ́yìn àti ẹjọ́ ń jẹun ó di wọn ó kàwùdà tẹ́bá kọjú sẹ́yìn àti ẹjọ́ ń jẹun ẹ̀rí pé ń tó máa ṣe tẹ́bá sọ pé use your right hand ọwọ́ ọ̀tún lẹ́yìn fi ń jẹun ẹwà ní kóhun lọ́wọ́ ọ̀tún ọwọ́ tó wà ní sẹ́ńtà títẹ̀ ìjókòó lòun náà máa kàkọ́wọ́ ọ̀tún títí ẹ̀ and ma sọ pé this is my right hand ṣe bí this is your right hand daddy rárá this is my right hand this is your left hand this is your right hand ó máa dàrú mọ́ lójú irú àwọn ọmọ tí wọ́n tí lè ṣe tẹ̀mù yìí zù bẹ́ẹ̀ yẹn ẹ̀kò tí lè mọ̀ yẹ́zà láàrin al-yamin wal-yasar irú ọmọ bẹ́ẹ̀ nìsín ọ̀fẹ́ ká kájẹ́ kí ó sì máa kàn fìrun yẹn kọ́ bá a ṣe ń ṣe torí pé àti kékeré ni mùsùlùmí ti ń kọ́ ọmọ rẹ̀ lẹ́sìn asọ̀kọ́ là ń sọ o ni mùsùlùmí ti ń kọ́ ọmọ rẹ̀ lẹ́sìn láti ń kọ́ wọn láti tí máa rí àwọn muhammadu wa kéékèèké yẹn tó ti ń pèrun tó ti ń ṣe kọ́ ọmọ àti fi ń kọ́ wọn ni torí tó bá máa fi dìgbà tó máa fi dàgbà jù bẹ́ẹ̀ lọ kó máa yí lẹ́nu wọn kó ti mọ́ wọn lára kó ti gbó sínú ẹ̀ ń tà fi ń kọ́ wọn nìyẹn ṣe ti yọ abáyé nìsín ṣùgbọ́n ìtọ́lọ̀ máa bèèrè ìrun lọ́wọ́ rẹ̀ ó ti gbọ́dọ̀ lè dá nǹkan ma yàtọ̀ síra wọn àtọ̀hárọ̀ tó máa lè kódìrọ̀ agbọ́dọ̀ rí pínyàn ṣàlọ́wàlá ó wà ní mọ́tótó tó bá ti wọ́n fi máa lè kódìrọ̀ pẹ̀lú pé ó ní kápá àti lè ṣàlọ́wàlá tó túnmọ̀ sí pé tí ò bá lágbára àti ráàlùwàlá ṣe àṣetàyàmọ̀m kò lè lómi tó dẹ̀ ń bí tàyàmọ̀m ni kéèyàn máa rí omi èèyàn àṣetàyàmọ̀m àbí kẹ̀yàn rí omi ṣùgbọ́n kò ní kápá àti lè omi yẹn èyàn lè máa womi nínú kànga báyìí kó máa sin tí wà fi fàá àbí máa rí omi nínú sọ́rẹ̀sì báyìí kẹ́ máa fọ́ gbá sọ́rẹ̀sì ẹgbómi wà nínú ẹ̀yí ti ti pa kò fẹ́ rí omi omi wà ń bí ní ṣùgbọ́n bí ìgbà tí ò sí náà ni ẹ wá gbà ẹ wá ṣe tayammum ṣíṣe lẹ́sẹ̀ tún bọ̀ kásáré ṣe practical tayammum fún wa ṣáàlá àbíkẹ̀ẹ́ká ti ṣe fún àmọ́ wa ní kan wá practicalize ẹ̀ ṣáàlá àti ṣe ń bí iná rí ṣùgbọ́n pọ̀lọpọ̀ wa kò sí kò sí pọ̀pọ̀lọpọ̀ máa ń tún lọ ń tún tá a ti ṣe sẹ́yìn gbọ́ àbí tuntun wò wà láàlẹ́ ayé yìí pọ̀ gan àdẹ̀gún kúmọ̀ náà ní pọ́lọ́n ti sọ fún ọkọ̀ ìlàkọ̀dọ̀ khalaqnal insana fi kabadi ọlọ́ nínú wàhálà ló ń dá wa sí táwọn náà bá tún wà lọ kírètì wàhálà mi pẹ̀lú wàhálà tọ́nà dáa sínú ẹ̀yìn à ń ṣera ni torí díẹ̀ yìí èèyàn gbọ́dọ̀ wà ní mọ́tótó ṣẹ́wárí lábala mọ́tótó tí mo dé yẹn ó ṣe ikú ẹgbẹ́ náà máa fẹ́ dúró sí lónìí abala mọ́tótó yẹn òun yàtọ̀ sáwọn tí wọ́n máa ń lo tissue paper tó máa fi ń clean ara gbà tó bá ṣègbọ̀nsẹ̀ ẹ̀fọ́ àwọn kan wà bẹ́ẹ̀ ẹnu ò lè lómi lo tissue paper ànítorí <laughs> ẹ̀nà àwọn mí gan alákọ̀wé mi àtúkò sínú toilet so so that ẹni tí ò bá fẹ́ lómi kò lè lè yí o àwọn mí àdẹ̀mà wà lólóòótọ́ a máa flush ẹ̀ ẹnu ò fẹ́ máa fomi omi ẹ̀ lè ti ní you know ẹ̀ lè má treat omi ẹ̀ dáadáa kó kàn fi flush yíò lè fi clean ara wọn lè lo àwọn tissue paper lè clean ara yóò àwọn ilé ní ìsìn yóò fọ ẹ̀gbin kúrò lára ò fọ́ àyàfi tó bá wà níbi tí ò rí omi rárá láti fi ṣe ìmọ́tótó ara ó wá lè lo o lè lo pépà o lè lo tissue paper o lè lo òkúta o lè lo ewé tí a máa lé sìn o lè lo àwọn nǹkan míì ní tó gbọ́dọ̀ lò fún òtọ́ ní òṣègbọ̀nsẹ̀ ní tó gbọ́dọ̀ lò láti fi klí ní ẹ̀gbìn yẹn wọ́n náà ní bí egungun ẹran egungun tọ̀pẹ̀ anábi sàrẹ̀sàrẹ̀ àwọn kọ̀ fún wa láti lò láti fi nú ìgbọ̀nsẹ̀ ìtọ̀ ní àbíyàgbẹ́ torí ẹ̀ náà kò dáa ká ṣe tán káwa máa lọ dánù sórí àkìtàn ó dá ká dá sí ààyè tẹ́pọ̀ nìkan náà ló máa ń wà ń bẹ̀ àbí ká lọ rí wọn mọ́lẹ̀ àbìlẹ̀kọ́ wá sọpọ̀ ẹwà lọ fi ń nu ìgbọ̀nsẹ̀ ẹwà ń fún wọn níjẹkújẹjẹ tó ó jẹ títí àwọn àdìjọ nínú àná mi pé egungun sallallahu alaihi wasallam àwọn àgbàlagbà náà sọ pé má di egun mẹ́ran sòfè gúnlẹ̀ fáwọn tí wọ́n jẹ egun ń tàwa nílà kéèsì ni pé ẹlòmíì máa wá ń ara rẹ̀ dáadáa ṣùgbọ́n àléébù tó wà lára ẹlòmíì mo fẹ́ sílé láàárọ̀ yìí ó ní wípé bọ́ksà tẹ́lòmíì wọ̀ síbi bọ́ksà tó wà lára rẹ̀ bọ́ksà àtijẹta ni àtijẹta aṣọ ló mọ́ lókè tó wọ̀ sáwọ̀ tẹ́lẹ̀ tó ń gọ́ bá bọ́ ó ti ń rùn kódà tó fi kan wá kéékèèké jẹ́ ká fi kọ́ wọn bọ́ksà kan ọjọ́ kan bọ́ksà kan àwọ̀tẹ́lẹ̀ kan ọjọ́ kan singlet oṣù lè wọ́lẹ̀ méjì abẹ́ mẹ́ta tí ò bá dọ̀tí ń ṣiṣẹ́ manage bẹ́ẹ̀ ṣùgbọ́n bọ́ksà tó wọ sálẹ̀ yẹn ayé oru ayé gbín má yọ kó jùjọ́ kan ẹ lọ kò burú kò tí pọ̀jù tó bá ní bọ́ksà méje tó ti fọ́ ó ti wọ̀ kan lénìí tó bá ti fi lè bọ́ yẹn má wọ̀ yẹn jọ kejì wọ̀ mí jọ kejì ìyẹn tètè fọ́ tún sá padà túwọ̀ mí túwọ̀ mí ẹ fi kọ́ àwọn ọmọ wa yìí náà kọmọ máa wọ bọ́sẹ̀ yẹ kán ó lè má tọ̀ sí o kó ti clean ara o ṣùgbọ́n tó bá ti ń díjọ́ kejì kẹta láàrẹ̀ ó máa bẹ̀rẹ̀ sí ń ẹ̀gbin ó lè má mọ̀ ń gbà míì kítọ̀ sẹ́rẹ́ sí a máa bí àwọn oòrùn a ma máa wà ní mọ́tótó ní gbogbo ìgbà a gbọ́dọ̀ máa wà ní mọ́tótó ní gbogbo ìgbà kọ́dà tó fi dé bí àwọn aṣọ táwọn náà gan lagosi lagosi àwọ aṣọ sọ́rùn ó ti làágùn sí làágùn sí làágùn tó bá sọ fún pẹ̀lú àwọn báyìí ogun yẹn ti ń rùn jáde nínú aṣọ ó dẹ̀ fi ń kírun ó ń fi ara ní àwọn tó ẹjọ wà lẹ́gbẹ̀ẹ́ ara ẹni kí náà náà fi sọ pé sọ̀rọ̀sọ̀rọ̀ tó bá ti jẹ àdúgbọ́sà ayù anábìnrin kó máa wà kírun nínú mọ́síd kó máa fi òórùn ẹ̀ kó máa fi ṣèdíwọ́ fún àwọn tó kùtà jọ ń kírun ni ó ní pípọ́n àmàlẹ́kà náà máa fíìlì òórùn tó kán tó kánk báwo èèyàn náà ṣe ń fíìlì ẹ̀ sọ́ngbà táwọn ẹ bá ti ń fíìlì òórùn bẹ́ẹ̀ kí ló wá rò nípa ẹ̀dẹ́ tó tò sọ́fúnṣẹ́gbẹ́ tẹ̀sí máa rí pé tí ọba kínú náà àwọn mọ̀sájìdì ní àwọn ẹlẹ́lẹ́rọ́wá ẹwà máa gbọ́ àwọn oòrùn pẹ̀fún oríṣiríṣi àwọn tẹ̀sí máa dìdí ṣe báyìí tó ẹ́ pé inú mọ́sílì gan alásán fúnra rẹ̀ ti rí sí àwọn náà gbọ́dọ̀ ní gbogbo ra nǹkan bẹ́ẹ̀ ni àwọn oríṣiríṣi àwọn electric eh, tùràrí kan ó adẹ̀ ti rọra fi àwọn kíní ẹ̀ sínú ẹ̀ lọ́wọ́ ti rọra sanwó sí báyìí bá ṣe ń ṣe lọ́wọ́ yìí oníkálukú bá ti jókòó yìí a máa pàṣífà àwọn àwọn ọ̀dọ̀ tó wà òkè dáadáa ẹlòmí àwa wọṣọ ẹni tó tò sẹ́gbẹ́ àyádẹ̀ máa rìnyẹn lórí irun aṣọ yẹn kò yàgbẹ́ sí kò tọ́ sí o ṣùgbọ́n aṣọ yẹn ti dọ̀tí ó ti làágùn tó ti fi ṣiṣẹ́ ó ti fi sùn ó ti falálá fi ọmọ ẹ̀ tó mú yọ lọ́wọ́ ó ti gbé ọmọ kíní ọmọ tọmọ mú ọmọ ti pọ̀gọ̀rọ̀ sí lára gbogbo ẹ̀ wá ń jìlbáàbù mi náà bẹ́ẹ̀ lómi ṣe máa ṣe nìyẹn so ṣé kò wá wọ̀rùn náà ní kò wọ̀rùn ṣùgbọ́n tó ti ń ṣàkóbá fún àtẹjọ́ ń kírun ààrí bákan náà ẹni ní ògbọ́dọ̀ gbóòórùn máa ti di tọ́sẹ́nu tó fi máa kírun tọ́ òkú ní gbádùn rẹ̀ sàgbọ́dọ̀ wà ní mọ́tótó àtẹ̀síwájú bí tàdé náà ní ọ̀sẹ̀ tí ó ń bọ̀ pẹ̀lú gọ́ọ̀lọ́ ẹ jẹ́ ká mójútó òun wà ní kíkí gbogbo wá bá the first thing tí kẹ́kọ́kọ́ máa make sure pé ṣe kẹ́tí máa sáré rọ̀ṣì pé ń bọ̀ nílé òun náà ní kẹ́kọ́kọ́ wá mosque kan nítòsí skú yín tí ò tẹ́ náà ní kẹ̀ṣẹ̀ máa rọ́ṣì bọ́n lé pé ẹ̀lẹ́sì mọ́dúrọ́sà ní after asri abẹ́fẹ́ ọlọ́kẹ́ asri ní mọ́dúrọ́sà yìí so irun kíkí ọ̀ràn yẹn ni ọ nínú táwa ṣe láyé ni ọ nínú kan nínú táwa ṣe láyé tó jẹ́ ìjọsìn lágbógi òun ni irun kíkí jẹ́ o gbogbo wa tá à ń kí ẹja mójútó dáadáa ó sì kọ àwọn tó pọ̀ eléyìí tí mo kíyèsí tí mo rí pa bùkátà láti bára wa sọ nípa irun yìí nínú àwọn ìdánilẹ́kọ̀ọ́ àmì tí ó ń bọ̀ pẹ̀lú àná ọlọ́run a máa tún ṣàlàyé rẹ̀ fún wa sí ní ẹ̀kúnrẹ́rẹ́ akólúmọ̀tẹ̀sán subhanakallahumma wa bihamdika ashhadu an la